إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يدلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله ولي الصالحين وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد بن عبد الله اللهم صل على هذا النبي الأمي وعلى آله وصحبه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم تشخص فيه القلوب والأبصار أما بعد اعلموا أن أصدق الحديث كلام الله تعالى وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم أجرنا من النار آمين. أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أباك اللهم صل اللهم صل على محمد على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت كما صليت على إبراهيم على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد آمين آمين اللهم آمين ɛdɔha nipa yɛn tó mori sɔrɔ ɛsɛlɛm fún yàrá dɔ ni tuɔ asalatu ɛmi yɛn tó mori hi ɔnɔ si paaye ɔnɔ wɔnɔ ni ɔnɔ yiba yiwu kekere ni omuri yɛn awɔ dɔwɔ kɔyɛ wɔdi awɔ mɛ iri yɛn tó mori hi iri yɛn ni bi ase kaarɛ aikuma iko kira ya ina jini ono bi zakatul fitr wa salatul eid o yenyi zakka awon ya bani jiyanarin izakiri ina o yenyi ate isali idi o eko ire bono ni iba siri nina ni ri ondo muri insha Allah muri na do ama fane ni amin aga ki zakatul fitr sahawo izakiri noina idira ese yani sadaqatun tajibu bil fitr min ramadan sadaqa be ni do be re re su kaya so to hen njiya na rin ina wani ya yama na metake ne hon ramadan hikmata sabi roye on ri iwi anayi ni kaya na rin hu nawe ya nyi zaka de aso

agogo kini sharia eko yana asiri o ozo ya nsika ko e pesa ne yono e wo pesa no wa pa wa ma ro to wa mani jando ryo eko yono azo ko pesa ono medaka ayi zakatul fitri wa idkhal surur alaihim fi yawmi soro fi yawmi yasirul muslimuna bi qudum al eid alaihim de le si ene ni atunu bi wenen ana kaka be ni pesa awe ko na ke to ka se mo o pesa ama e to ka se mo yo dẹ́ẹ̀kọ́ ìhọ́nà ọdọ́bẹ̀kú ẹ̀hìn ní ìyọ́ dọ́ọ̀nà dọ rí sa dọ́ọ̀mà ẹ̀hìn ní dọ́ọ̀mìrà jẹ́ tó rẹ̀ fún kòkó mórí hì ìyà ma wọ́n jẹ́ bá alẹ́ ìbára ṣáwọn ramadan mi lágbè wà rọ́fà ni hóun ni ibi wíwí aná ya àmà ní ramadan ọ ní ìsìn nuka tọ́ ní ṣọ̀tẹ̀ mú mẹ́ jíyà náà iná di mani nye zakatul fitiri ononin do me kengu bi ononi ana ke ya siri nume ya so tiwo ya jazo awu san atabili mlima nawo ana ke yo banyara ora wobe do me kumuli ubi hu na ni do jivi ma do jivi ya bayani amen ibenu le aye ini ka zakatul fitr ayi ka anyo honi kita honi sunna honi qur'an honi hadith ono ya na isaid bin musayyib radiyallahu anhu amen àti umar bin abdul aziz ẹnẹ yà rí àsàbì dẹ́wà kanika fi kọ́lé tààlà umar bin abdul aziz ọ̀nà bi tábì lẹ́ni bá aṣọ rẹ ni iná ikọ̀ onúmúrí kàkà bá dà ọ́nà bí láì ṣe tọ̀nà ọ̀dẹ́ kọ́dí afúláhàmọ́ tàzákà omúrí kọ̀gbọ́rí ọ̀sẹ̀ bọ́ọ̀lọ̀ iná rẹ̀ máa ń tàzákà ọ̀nà àká ọ̀nẹ̀wọ̀n dakita zaka zakana kanye ono asin yan wani lena this guy ibn musayyib or umar ibn abdul aziz dena kani kai ono bi zakatul fitri ko muri ko gore ora abo na kaka inja meta ina waiba anyi zaka ili no ina mwendo zale kabiri wani suratul ala awonon aya anago na. di hadisi wa ben huno bi umar anawudi huno bi abdullah anawudi umar radiyallahu anhu قال قال أكاي فرد رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاع من تمر أو صاع من شعير على العبد والهر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة حديث متفق عليه أخرجه البخاري ومسلم حديث هنا abdullah ana wa umar umru hina ito qal qal ka kai qal rasulullah qarada rasulullah sallallahu alaihi wasallam zakat al-fitr sa'an min tamr kuntum ya salam o mai rai reso kaya ni zakiri nuaina da ki so ai kunyara isi nyoire so nyara so na ni ini ka nyo hu debinu a so ami sha'ir ali kaya nyo hu ni ako do bi so ai kunyara

والكبير أريباني ذكرني إلى صدقه من المسلمين إنكو مرهيني أقول كي كافر لنا فلا تنتمرين وأمر بها دبا قدا أنكاي دبا كان كنتمري أو قدا كاشوته أن تعد قبل خروج الناس إلى الصلاة أنتمري أو مدى يسابيني نتكمري لكي ẹ̀ṣọ́ tọ́hẹ́ dáàwà ní kọ̀ọ̀tọ́ tọ́hẹ́ na kó sálì ìdí nẹ́nẹ̀nẹ̀ pàdátí ń túnmù nínú dawa ika ya to na kusali idi a ika sasa kono ni dia shoto he hadisi ono ni lafia imam buhari imam muslim ene doben mwandu siyeni hadisi sa ana so kata ile ono nika zaka oyenye ile ile so ni hadisi ibn abbas radhiyallahu anhu قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصيام لصائم من اللغو ورفق. وطعمة للمساكين فمن آداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن آداها بعد الصلاة فهي صدقة من صدقات صلى الله عليه وسلم حديث حسن أخرجه أبو داود وابن ماجه حديث هنا هنا في عبد الله بن عباس من هنا يتوى قال كنت محمد صلى الله عليه وسلم أو ما إلى رسول زكاة الفطر زكير وين أين

den abidi ah, wi wi nen aruna amani me ari ah, kuma ah, no sura chenwa ume do wanyi zakatul fitri umuri we jewe umu ado jewe abaye onto muri ka kanyo agobe esi jewe ina kuwe we we na oh, eh, yakaya eh, eh, me ime ne ramadan ogo ho wani toro matuli masakin do vi sori o eri oluru ani na yakai ẹkọ ìyọ̀nà ẹ̀ àdìyísílẹ̀ àti ìdíyẹ̀tì àmà ìdíyẹ̀ asị ìzàkọ́nà 12 that's 1 dóòtú donti ona be muhammad sallam do aba non ka faman adaha qabla salat ona korona na yina konon daba ni ka kusali idin fahiya zakatu makbula zakome ne ana ko muri hodonwehi waman adaha ba'da salat ona wani la konon ona abra manara kusali idi dara hangulehi fahiya sadaqatu min sadaqat sadaqome ne ana ko imi sadaka na wana me mawo sallallahu alayhi wa sallam hadith oni o la falaki abu daud àti ibn majah ene doren ma do si yin shurutu wujuba ido anaba me kiza kono ni o babu yala wala tun tumuri ni wa ka anu kori je wa e no kiri suto salary umuno na bo do mbi sore umuno na wa sai ke salary ibe je di are sana agoka ari salary ye je di are sana mala umwe ba kwa la roro ana nke nkata ona abehe na ni najin umwe do haire ni umwe do mu do sai ona ba ni sada ti jiri salary atana ke di percentage tana ke ku yona turi sam sam wai ko na da ba ni do do ni ku kuma da so da she ji yo da yuna na ka na ku turi na ro nyari ala nyi ona na ro nyari e ku nyi toro ko na gwi hiyo ai muri mi na ne ame me ba ya kenele za kenno yenye abato de ao idipa apa ni laiza ka o yenye al islam ona la nyaba ka anyi ko ko murihi dai kile na ni ulama ile je toy ama imam shafi do kono sa sawan do ni jobo kan ni renonin imam shafi do no ba kan ka zaka oyin ko muri o ba nyaba kan da do wehi odore bo ko muri do e ya keto le bo muri hin ole bo ko muri ya bo onye zaka yo za bo hi mana tuntun muri idano vika ana se kaka isana wehi yo ozi halal oven asai kichi ana do wanye kehen asai kura ana do wanye kehen asai kohurezi asa do wanye kehen atili mlima na sana kai karama tiliba kana se kaka ele se haram non a sheke hiwehi yo dai ki ka peri on bi ne wo ko muri ama doja ne ba wo ko muri na kere aba wa ere asalam ko ro nyiza kuja no no da do wi ka so ne wa bi keno bi ka za kono nyawo ujana na boku omori ono nyoyo oba anyutosi zaka ama ona na nyoyo oba anyutosi do omori amada meda tulize yo ine honono wala tuntu omori ni to tule waso ni ba mushafi ono mambi etele ne ka zaka oyenye idana biko ko omori hini okwo omori aba nyoyo ni one bo ko omori ozo nyoyo ko omori ana se ka kenele halal umwe ando se jere ne ama ono ono no yene na bi jumhur ene je tuzuka ole we komuri era nyizaka yonabu komuri agoka enyi komiti leo ahekane yo umando sejirinen ogwa huwa alqudra ala ikhraj zakat alfitr dozo nyukata idogwa huwa anara mek zaka awelele soyoba zakat alfitr yake kane zakili nwaina ere zakeke ono bi kolo noyo do nyukata oisho ofehe ekehe inu wangu onye sọ ọrịa naarị onye nara naarị ị na-aka ní ọdụ atịrahụ mana tuntum rini a na ka ka ewapa naarị kene onye dọrọra ndị tanwarịọ dị enyi suru rere ko muri na tọrị na-ajị ni abịrị ka anyị ya ya ere ka ọzọ ọgba ramadan dọọ onye zakan agha shawa ndị asị gọchị mana tuntum rini ya awa mebiri ka anyị wa ndị asị gọchị o nido murihi inji ọrụ anyị zakatul fitiri dáàbà ní kò mórí ọ̀dáwà ní wèhì àbúdé máa ní káì lẹ́yẹ̀ ka ọ̀sọ́nà náà ni wọ́n náà sì yìí wọ́n kú egwu yọ ní kàgbọ́wà àyàlá ká na wẹ́ẹ́rà ní ọ àwa ẹ̀ẹ́dẹ̀ náà ṣe àrídó wòrí yìí ọgbẹ́ ọdọ ọdáwà ìgbéhìn ni ọdọ ni ló yọ lóka ẹ̀kẹ́ voto an kwa sina himoto voto an kwa sina zili ya wete do ka ka ni wa si ko na nyo kata asonye innahu alimun bi dhati sudur umuri ho esna na ku kunyara e ku kiyama wa ro ka muri ana hozi aloke za kono wa nyo kata isho to he ama isene e bi rere su ke bu majini yoya do wa ge do ka wa nyo kata wa nyo kata umuri ho he wayukata umuri wa intubudu ma fi anfusikum aw tufuhu yuhasibukum bihi Allah wa sana ina yawnin wa ra shotre umuri konu wa mishiria na kwiki ya makono ye tumando go yoni tumando si ndio si yini zakatul fitr oba gele su ko muri hi atoza ga kai onyukata oinyo sema risonia se ko onyukata ni zakatul fitr ono bi hadithu ntu nabi muhammad sallallahu alaihi wasallam ana weki man sala wa indahu ma yugunihi fa inama yastaksiru minan nar minan nar فقالوا يا رسول الله وما يغنيه قال أن يكون له شبع يوم وليلة صلى الله عليه وسلم أو إن حديث أنتو نبي محمد صلى الله عليه وسلم كا أدا ترولا أنا أخذسا ذو قوى في بيسان أو أبيرمكا أو ينوى فنهو isoro kwa pepa so awo jahannama ameda twani ye mwana awon falacho ntumuri dasa bi ni deba ntumika wa ma yugune ya a e wonto mori ile na zoe kai wa kono nya no wa kai lo ko pesa don to wida kani aka an yakuna a shub'a yawmin wa layla ono ke wa pesa na hore ile la wa ko du o wara pesa dora hore odu atiraun islam kaso ko pa na atuni wa kwa pe pa to jahannama wa pa to awon wala tun tu mulini ama onna re tu da pa osan azuna je yo kava ke o kono yi o hore enene orudo kawese do ko na kara ka kai jahannama kwa pa awon eyi aso wala tajassasu asule je yure o da do wa pa pe pa na omuri oro do mi sadaka yo okwa e pa to de no ha oru muri onyin enya ori nan no do se jiri ni ah. agwa wa za pisa e wo pana ha one ine ko e ore tuwo islam ko onyi suru do na ya to aso re ko e pa to ki ja na ma wa pa to awon omuri alo fe ni si yi ni to azna pisa mu ado mi sore wa da se ko pisa agwo ke bi re ha we ire man owu chi do kata we mu ma do so wa kata we mu mu ado go i woni agwo kire omuri o bi ni e bi ra ya o bi ebire azɛ nyɛ nyɔɔ bi anyi ka mɛ ya ni yɛ ŋu jodi si wulɔ la ye di ase mu kɔrɔ mu yɛ dɔgɔ di ase mu kɔrɔ ne. sobatu liyɔmin wɔle la ɛwɔ pa naa sa ele ɔɔdu atara ofin four hours. dɛn o tó múri ɔmá ni ka dɔnɔ yɛ ni dɛba si a di sɔn ne bɛ ni ka a se yɛrɛ ka ka ɔdɔ la nyɛ ɛwɔ pa na wɔɔri n'ɔdu ɔnira ho ɛwɔ pa na wɔ ɔkusu na nyɛ zaka azɔkun kaka yi ebo ni igu ɔjɛ adi lónìí orí kọ́ ọ̀hún ní akanu wọ́n nyara ìrà anyara àbíkọ́sọ̀ nyara àbíkẹ́kọ́ yẹ ta mú ẹ náà gbé wọlé. mala yalizim ẹ̀kọ́rọ̀ ju zakata yíyẹ maa ní ka ibi hu hàn oyè náà ka zaka ọ̀yìn ọ̀nọ̀rọ̀ ọ̀bìn dọ́ọ̀yà kẹta wọ́ ànyì zakan àbọ̀nyẹ náà ọ̀bìn dọ́ọ̀yà kẹta wọ́ ànyì zakan àbọ̀zunu wọ́ ọ̀bìn dáì ká mẹ́ẹ̀ máa yẹ wọ́n àná ọ̀lá tó ń tó mórí inú islam kò sí oṣù ìmòsí gbóòrò ya ẹ̀wọ̀n náà pàwé yìí náà náà wèyí káwà kúkú yá wẹ́nu alẹ́ ìdì nínú bèèrè tí ó kò sí wọ́n náà mórí wà ní làkújọ́nà àtọ̀rọ́kọ́ àtọjọ́wé dọ́lá ẹni àkúrẹ́ sí ìbẹ̀rọ̀ ya àtọ̀láyẹ̀yẹ̀ àwọn ya àyẹ̀ mẹ́yẹ̀yẹ̀ ẹ̀ẹ́nẹ́ gùtù tẹ́ẹ̀tẹ̀rẹ̀ àkọlù gbóró mẹ́ẹ̀gù ọ̀nà ayé mọ̀jẹ̀ kí ni wọ́n dàrí ọ̀nà tí ó ń tí ó múrí ọ̀nà sí pàmẹ̀hẹ́ rọwọ́ lọ́ọ̀kọ̀wàṣá kan ọ̀nà sí pàmẹ̀hẹ́ ẹ̀ráyọ̀ de ododo wa nya hankata e wuri ma den ono ye ne resho ka anara ka te tre do yara ara egunyi zakan umu ado si yini so abiri miri ma den ne zakani oyenyi osono no mani e ka zakani ni ana se ka kai aketa o e anda e tiwa metire ye ni de ba gahi ni inire ada onoronye de jumhur ulama de kada onoronye ara keta o e anda e tiwa metire ye ni e wajire ko ka ora ni

onye papa inaweni la yalzimu rajul ikhraju zakatul fitr an zawjati allati lam yadkhul biha li'annahu la tazimu nafaqatuha ono yani ni e wa kaka one ono danye do isho wa tinye yi do isho wi pe ebi le so bi ka zakan wanyo bala tun tun ni wa ka le bi oro oro e so na go la de ka ni school wa ina woda do ta wa ide amahire so ajo da ehina ayo da ko mi tuju an abisa me ne wan da ko me amada ke ne lu da ma fa ne wa o ma fa ne wa na wa wan wala tun tu muri ni e muri me ne ne e be le so be ka kan eh adana wa nya na e, so ma fa ne awo e no e be le so ko nyi da kan poro da hore wo yo do ra e ni ke ya o du a so wa ti ne du a mi tam mo do si e ni iri me ne ni e be le so ka be nyi da kan agwa na se ni chigori dai na ki eh, gori ne ce ina re fe ni na gine da kuma ni da kalima da nan amma wa ala shawna ai ga haram oi faman tasawwa khairan fa huwa lahu ona oh, amada toro ai da dai ko na nyi nyon omuri odo wi ya situation ila oh, eh, oh, na do mo ila bai ne ogwo wa ina zai ga ka ai re so ona bi idha shazat al mar'atu fi waqti zakat ona ina re ga so ko nye no jabo ni do hu ni do

ama ɛyiri bɛ ɛyiri bɛ nɛ nɔmɛ kɔdɔ ire ki kitsɛw tsɛ wɔ awi dɔsɛ kɔ ɔkɔ etsina ayi dɛ ni avɛ nana de do ti ne hi awɔ dɛ kaka wani dɔwɔ kɔdɔ ɔsi ɔlɔ la nyɔnɔru yi dɔwɔ nɔya de do ti ne hi ɛnɛ anyisa kanin do si yi ni agbawɔ ɛnɛ nyɛ nana ahoro na zugu hi dɛ ɛwɔ dɛ nɔni kɛɛ dzawɔ nɔmɛ ramadan nɔnɔni de za ni o kɔdɔ tuntun wuli ni kuma dɔ ha iho dɔni kuma dɔ sɛ do si idha kana sizoja kitabia abo mere ebe ibini onye na nai kaka ori hobin danyo dara mitanika umekaman aba hurubori huroroko ko kune sho ijuju sana senyi zakam do ne sho ze isana kaka oba se hore wan hurubori he do ba rujo gboru yenwan zakani ewere so obi o oba ni konyo oba no onyo oizo obi oni enyo eleda tila kisemedo onyo وهم لي بما هو بني كوان ليابني انواع التي تورج في زكاه الفطر سيدي سا انا كاكا اتي زكاه الفطر zakiri ni wena non hele musa na ka horas araro kasinyo awo ka aroro oro e do kora pa ko sinyo palaki do yin yo kata do ke apa ko sinya jin yoya do ke ba ko sinya jin yoya an a de chi ne ni abanyona shaba kona kuli chenyeji amada kone all right there o yese nyiza kanu mo roro eyi kolodo ebi konyu e tosi amadi yata ngwa ije ngoda diro memeya umwe ndo se jere ne ono ye ni jumhuru ulama a e je tenika ka o medina ebebe wo na ya esi yechi echi sho ka ke wo sonon e asenyiza kan otu deni kiyasa ni vangone kafaro no muri katene qur'an kemin awsati ma tut'imuna ahlikum e wo pisa deidei ono wa se ya za oneri inehi wa ko muri subhanahu wa ta'ala o katene na ka yusan ke anti aliya ka zahru ummi o ya me o se me ko nyama won ono turo ro na ma ni ka yusan o wa e kafara o ime kafaro no ka yihu ene ko papa yo

ẹ̀wọ̀n sọ́ọ̀rì onúra yìí sí ilé ṣe àwọ̀ àìkọ́núra ìtọ́ ẹ̀wọ̀n lẹ́sìn yìí làkàtún fitiri ni àwọn kìí sẹ́mẹ́ kàṣẹ́wà bá kèsì ilé ṣe dé sí yìí náà yẹn mú àdó ọ̀sẹ̀ ìjẹrin ni mú àdó ọgọ́ ìwọ ni ayà ọ̀nà ọ̀rẹ́ sọ́tún maida ayà 89 ẹni sọ́láṣẹ́ yìí làkọ́nà aṣáìr abúṣákù dá sí yan wọ́n tamur alùsí débìnú dá sí yan wọ́n zabib alùsí zabib dá sí yan wọ́n orus alùsọ́ rice dá sí والفول أغسي إذا دا سنجدك والقم أغسي القمة دا سنجدك أبي ويتا أو يبوني هو àti dọ̀nọ́yẹ̀ ni ní tí bẹ̀rẹ̀ rẹ́bà sí bírí ọ̀nìka ara yóò sì gàárí dáṣẹ́yí zaka agogo ẹni sọ́ọ̀rì ana ìkànnì kura ẹ̀rẹ́ pẹ̀lẹ́tù tó múrí ni fún ẹlú sí yìí fún ẹdọ́ ọgbọ̀ ìwọ́de dọ́rẹ̀ ẹ̀rọ ìsọ̀dáṣẹ́yí zaka ni káwọ́sí fúláwà dáṣẹ́yí zaka ẹ̀rọ bí fúláwà dáṣẹ́yí mi chinchin ahoketa e na hausa ɛn wa na ahora wali cincin je siriki ɛn e, wali cincin da wali etuɔ da se kunu je da beriɔ ayi kuma da se kunu samiya da se kunu da se beriɔ da siriki ma lati ntumuri ni ara su weina da wara da siriki and weina no ne sana se wara ana we flower then wara yo flower yero akaji ne hoku bujo no wa se sho do se nyala ka agobe azero kicincin na wara da wara da asiriki kuma do ko woni kuma do siyeni abiri ah, wili misana ne asanya zaka da ya gani ma miqdaru wajibu ala kulli shakhsin min az-zakat al-fitr sere ho pe measurement anavi rere so yozi ki ko ine ngwai kaya ni seyo ya sho dia sinyi zaka ili no ina zakiri no ina no ni sawro ka se dia sinyo se ho pe so ni ase ngo e ho pe ngo na ro ka sinyo miqdara ni ono ri so ala kulli shakhsin ịba sị sọọ a ikonyara tere so ozikiko sọọ a ikonyara nọn daike arba amdad mudu ena oyi nanim mudu ena dọwe sọọ a ikonyara ọrụ ọrụ ya yi mudu anaghị hụrụ amọ n'ihi ihu n'ihu abụọ ụmanụ sị mọ waa sị mọ dọna iko ọrịa dọna awa dọna mmanụ ihu ọrịa so kenen ẹhụ apịza kọbọ nọn waa akwụkwọ ịba ka ya faman tatawa khairan fahuwa khairun lahu ona meda turo ida aba tutusho ida yo ojiri ewe le fobi ke wo agom ko majini yoya wa mana se kadoni ku ida sun ono bi da malawo wa ko iwa wa ko rugawo islam odo nwehi mando si yeni so ono no ba bi kunyara wewe di so ana banyan kekere awo wa simudu da ka o se mo e na le so di kiku mudu ne so mo e na le so loko mudu no wa se mo e na ile sujo weyi mujo na ora hase mo ena eh ile so yenen mujo na wa se mo ena eh ile so onoru atabiri mlima na wana ke aketao mwa ndio sieni omuri na zakatul fitr ona ni so ne ba se nyodo ka hete omuri na e, wa ya ba nyodo do nwehi omuri na bo ne ba se nyodo we ngoro e do ba ba do muri do zo e ozo e do ba yokata de azo nyo waqtu ikhraj zakat erume ananyika se zakatwe he inana vanyi kayana ku ijida ya e arabe de rade sabu de sai ba ko lo ba ko wa de zakka wala tun tumuri ni zakatul fitr oyenye ebebe inu mana e ko wa ko an utushan ara ara padaki utushan na e kenye zakka inu monu wa se ko an e wo jire ko bi ka onyu tosi ore banyi hunu mana ka ka wo mane ko agoweke wo muri osi yeti no ka oye sesa ya zare inu mana ya ko nwa ko paraki ana oye sesa ya zare inu mana ya ko nwa ko am uto sham owu nu mana wa na ya ko nwa be ko ebebe ana ke ura metira ya zaka wa ina na ura metira ya zaka uwere ki jenda re ko la assalamu alaikum mala e mika mako na nyarawe omuri na wiche na we do si ya da mare badua o aduo no ne bana ka o ka to asuhi ya mi ne da kono ese ba e e ma bo fanatu nti omuri ire no ka fe ama mafhumu man tu kana bikai koro ko kola gura ga ko nyari ke to bide ire mako ire na biti zaka ra kama wai kasu ya ne zaka wo ai ka ma sori rima da nen asi he da sa zaka wa muna na wo do go wadi a so to he ne muna na wo ya so to he rima ne ne do yo kata da wa sai wa muna na wo ya sai wa do wa do ngwe hi agoke o ise saya dare ana krimi zakon ma ke kan inu mana ya koya mana ko utusha lilinyobe aguka hete bala kiyana ya kai so ni akwa sai shawe inna lillahi wa inna ilaihi raji'un abe ni akwa ka tsara ti jeje wa yesha wo no rere ya wa ko wa tsara ti jeje gba ndo ko iwonin agwa wo ase peke hete o ave ma sori aso to dia sinira ka kun wa kwala padaki rima le ne da aso ana kulisa na ihora gada ni malasha wo ajuntule ni mabora da gada nda mitan anza kadi adeju njusho to e ojiri pataki anki ma e na no wi omori osi wa ko jobu ha inu mana e ko baba boki zaka asho to he anyi mana e kere re so be ni umago ni etu wa be do so e ku ka da tulete no no e ni de ba gahi de ba no mono ni e papa no no e ni de ba kan ka gorobu shams ahru yawmi ramadan ono wi ko yo manara ngwete kini dadalinu ine ko yo dire ma e ramadan ebebe awona bi 29 ara narenu ihe na nwunye 29 do ira ngweten ababa we kwasa ka to ene honon ai kuma awona bi 30 ihe na narenu ano ira ngwete awo ababa we kuru mabo wa sasa ka to hen ono ye ne na ne na ni ina ni imamu shafi'i ina na ati imamu hanabil ahmad bin hanbal ono je ati na maliki o kainan iri le si hete كأني كماني أبا بابن وشوته وطلوع الفجر يوم العيد دني أنا بني أبا بورو نوي يعني أتانا نبي جمهور زان جيتوي داي كثون شيخ الإسلام ابن تيمية أنا لتو كوي دنا أنا وأنا كإمام أبو حنيفة دون ما كاني أتري أصلي ما مالك ريكا كاي أنا في إهانا أنا ليتي أنا نيجي أبو tolo alfajir alfajir yau mana toto hekene umabo obere resona yaka ani kizakatul fitri wa shoto hen yaba ka yesu umaye wonon umaye wonon bumuna ka babowe oyo man ra ngote dara ka ka suweri ka ku na rinu ini hanon zakatu fitiri anu ma umaye da tulete ababowe wa shotwe umaye da tulete baba enene da abanika ni idi lika wa shotwe agoye hadis only ka towe de so ne kai e, man ada qabla salat fa hiya zakatun maqbula ona so to da wa ni ka kusalam zakawe ni umuri odowe

alkores be ko nyara na alichi dono ye ha ko waje ni ka amenyi mi ramadan kene wa rumeti zakat fitiri au do so to he wala tun tumuri ni deba sibi ni ni bani komori wa ke faman tatawa khairan fa huwa khairun lahu ora ko na mede ko ila o ido we ni do mo le kan ko sabe ko ila khaira ila magfirati min rabbikum o mo ka ya menejeje ya menyedu ne ino ipo ije ibe hunu go mori hi onere o e mo ila tozo mori ka tore hosan wama na wani ramadani kene do mori ro du me tiza kaun a do wi ma do se jirne se bi no na mani kare ve an aya ne bi ne bi ne ne ate haditha na le hono bi nafi radiyallahu anhu qol ko ka kai kana ibnu umar yutiha alladhina yaqbalunaha wa kanu wa kanu yutuna qabla al qabla al fitr bi yawmin bi yawmin aw yawmin muttafaqun alayh kí abdullahi na wusu umar radiyallahu anu oni si zakatu fitiri ani twehe do si ya na ikaka e ya do azewi na na ite ya do e do de mitan kabla na wusu umar o juntu si zakani twehe o si le kuhe ba da ni ka reche abike cho se wo ine ko yara wala tuntu abdullahi na wusu umar hadithu man hono wan be ko mani me Ana hadith on the mutabakun alayhi ili ni wakebe tuoka onye la afia mwe ndo sejiri nini tuwe soso mi wanyi zakatu mfitiri au ichosi buhure ni ekuhe wa wanoni awi kichosi buho inekuwa nyara tobidi ojili oh, padaki omuri ore ba ro uju ndujo to me hunira madani keren ono yenye mare je tinani ka ado enwe hi ko iwowe mwe ndo ogwe woni mwe ndo se lusi yini zakono ni amani bara masuri anda mara kwa ogun masrifu zakatul fitr inawo kase elima iri ma zai kai ayi kenyi za asai zakai ba ba ko zakago da kirman malashi asai dusa ne arama ta hauna na kwa mikamona salatu nti mulini wana gwana papa duni jukwa usi irimamu ora adogotezo ana papa alhali da wani kamuna ramadan oma bidina papa salatu nti mulini sallallahu alaihi wasallam oje tido akedo kwenu nudo na na oipo ipo, ipo dana ibaje ngune hijeze awar makono si ya tanu wa kana wa kasidi si yace zai sayawa a bata ne mai yuni ma do jebe ne ma do jebe ne ma do jebe ne zakaro ne e wusiri ma mu aka so siri ma mu oro ba awe kenana de si mitire ngwan ni eye ama eto kata ngwere ma mu alusi ile ma mu ina ne do re tusami tujan wala tuntum ni ni kai kanibire mana asire ma mu ma he ya ga mare kana kai kai kire ani bɛ wele do ka arɔhɔ a ɛyɔrɔ sa ɛni ni malayiku ɛyɛ sa arɔhɔ a ti sɔɔri mɛ ɛyɔrɔ ka arɔhɔ a ɔri so booro ɔtangwa yi ni hi dɔɔ mi ti la wa ɔ kalu kɔn aani dɔɔ mu a si mu hɛrɛ de maka tun tso muni ni daa kibi alɔ la kare to pa ee hu iye ni bi dɔɔni sa arɔhɔ yɛrɛ ka tɔ ye ani yɛ nyere awɔ awɔ bɛ daa kibi ha bi sun na ɛyɛ wa

onu si yima meto bora e ono re meto sa wala kono si metire ha ni o bai kile na nasi abi ni jeton de ya metire ha ni sa wala ka se yodo si metire ha de ya se o ho wen kala tun tumuri ni sallallahu ni dasa be no ma so me ni o ni jere e ere jama ha sunna dai ke ni bi eche ihu kekere na ba ni eche ni tebira kala tun tumuri ni sallallahu alaihi wasallam ijama sunna

ayi lo muri tun bɛ la ne muna kora o da ka wa wa wala tun tun muri ni a na wa bi de bi da ko sigi ma a e go da wala tun tun muri ni ya ko ni malasi da ro wa da mi hutu bai do me ta ni min bari ana ka ve yi tu o do hisa hi res do amen de na ko le sha ra ni na e a ro ko nyala at least o be atama kala wa to da su ni choete ni iribiri anon ana hausa ona ni uba emame malacho ntumu nini ana iri ani uba iribiri anon emame ani be wala akram kala jazakallahu khaira jazakallahu khaira ya wala akram kala malacho ntumu nini ya lati ntumu nini enje jamaa embe tarwa daro we nkura meteni jozize weyi nje ema sowori ka metero wanene dèrè aike dere ẹ̀dàwà dọ́ọ̀ ní dere islam dọ́ọ̀ nọ wìdí dèrè nkúrẹ́ jòdó bùkà dèrè àmẹ́tì ndị rìn ní. àwọn ọmọ ẹ̀kẹ́jẹ́ yìí ẹ̀kọ́ bá gbọ́dọ̀ ẹ̀dúwẹ̀ dè ézu rẹ̀ wọ́n. wọ́n nwanyị sẹ́mọ̀ sàgó kún àkọ́ àrùn ta wọ́n láì wọn àkọ́ àrùn. àwọn kẹ́ ẹ̀yà nàdẹ́sà sẹ́ni ẹ̀kọ́ èyí sí yóò dára nke ézu rẹ̀ wọ́n. ẹ̀wọ̀ ẹ̀kọ́ àdìsí gbòdò sún àfẹ́ rẹ̀ bọ̀ mẹ́. yẹn náà bẹ́ẹ̀ rẹ̀ wọ́n. ya agɔ iwɔ ne ya mitaro hɔ ne yàrá rí mi tẹ́ni ni àti rẹ̀ mẹ́wàá ka ìrí màgá mi ọ̀ọ́ka yà sọ́tọ́ ẹ̀ dáàbọ̀ lọ yẹ èyí mẹ́ka wọn àgbo mọ́ yìí innama nutimukum liwajhillah la nuridu minkum jaza'an wala shukura alquran kaya sisa onere kene ba dokumu kana kai e ya sisa onare de kana so ni agbo mọ́ yìí la nuridu minkum jazaa yesu tusi hono bawonen wala shukura yele sito ko ya kanye se ya me na umuri su tishonen abo muri yesi mu ado ko ibonen mu ado se alusi yinen ako abo jazakallahu khairan o huri o abi ana masore dia mitana ka ya si islami ye mu ado ko ibonen o man se ya arwa na man so zakabai asoko ko konan tinehi ni wasi mitengwao ama a yarta wa ka tamu juni dane wa ko ni weni wa shahura de reilo islam odo mi ma do si yeni ini rimas na ka se dona yana ni dewe si yeni kai azai ka ka ala se zakai zakatul fitr oni mana me haya ni vi huaru weje pete ile kai be ini so da ban kaya hangunira oni shana dia kanika alna si zakatul fitri ono ne jumhurul ulama e baje tinika alnehenta ono muri zari katina alquran alkarim ka anyi zakatul mal aresewa de kanehenta ono ara sese ene wala ke inama sadaqatu lil fuqara wal masakin wal amilina alaiha wa mu'allafati qulubuhum wa ibn sabil

na resha ne wani si ne waye atanza a anusoze ebene atoyele lotozo omorihi ebe omori yabe amma enya yo omori hibe ana ka enyi na rawra na yake roma kusala ame ifile omori hi enene ma mitoji wikene ha iri na ni ara ego dai wa ke ike agwo omori ka di ayi ka tole agugo mori ayi ka cheka ngada ayi se man kwani tole mori a biri miri misen arugati wa ene zaka doro oro no ya ni dai kile na je tuni kai zakatul fitri zakiri no eno no ni are ba gatu ne hintalen pala tun tumuri ni ni penyina no ya de maje ni ka eye as na eba kene ayi ki zakatul fitri ase ene al fuqara wal masakin olosiye atonuluwa aba asị onosie enewe onosie ọnọdụ ọsọ na-akọ onye ama ịnọ ọha ọhụọ wọn masakin onurua ọnọdụ ọsọ na-aka eche na-ehu da na ọ isa asị narị m falatu ntu muri ọ ba isa na asị narị m eche ma ehu da a na-asị ba omuri osu ụhọ ọya mụ na ndị ọkụ ịwọ ni mụ na ndị ọsịa ndị osie ni iri mmadụ na ni ọnọ ya nọ ma na baje ka yàrá na ni yọ aba anyị kizaka a ṣọda kwọgwụ ndị agatuwa ni awa da mmanụ nere madari iniri ane sibe so ni ka ololo nyi zaka icho sibe ko heba abike ko nyara alona ka ke zakene na anyi apa pa obin aku omori roye wa kenyin ati jeron ande ke musenen elelo ka hinyen da wori ni kuyeche den deve si aza ke ya betare ke masore de maratini sore ni kurasi yeche ko ana nkiri me rice waabasoobe nene nanasini idiabo kahukuna na das baratini rai das na nase ole too late ene kurume palatu ntumunini ware basoobe oluwa ene rahona eke orora agwete daa rehura metan das na nase oreba katanu kahurana da baratini sana wakasina iwa nenjulono nam wabalusoobe ikyosebe kuheba alikuwa sebe ko yeta o dalula paraki alika me mulina madani kene agowe ana awara ka watin rise nan da juntume ta da wara to then e yo rebe tu da ne kanya ara ga why kare ba se ke ana sin na hileda ana kulimi pako ati poni ba da re zari ka ba hiyo o da kaman asho som na yo o da kaman asho som na yo o da kaman asho som na yo iri man ra se ya okorwo nĩme ah, mbere nĩ erĩ rũgũkũrũ nyarera bahi okorwo nĩme ah, nyona basa ĩhũra kasa nakasa na thutha ũkĩine ba ona na ankakeke ah, transport ũdo ngugwĩna mũkĩine ba daose na lokose ala tuntu mu nini ewa tuntu metan de wuri mi sorodo available da nyi da wa kato da wa nya wa transport na ba se na awara wa nyona la de machine da metan da jamwe to da tuntu metan ala zo wa moya da renyi hola kasa kashan ho ro that's my other checkpoint and do on do na do are do no le we njo kenyi idian e ba se musa se na do so ho era wala tun tu mulini so e wata ya kane e shodi ni tukai e. o da la pada yika ye juntu maso wole zakatul fitri idea shot he ya zame ya se ide mitan agobi e metani e abene na na ro kase ya do ura tu awo de le si je che ne kuye che da wi ni do vere ni ma do go e woni amen ma do sa do si ni amen eho kone mani ka ibe hujina katul fitri ya iba za jaiden de ngunere agoho wa anabi salatul eid isali idi o eko wala tun tun rimi hikmatuha sabi roye rawrawo anairuka ya kusali eid hadith wa hunu anas radiyallahu anhu قال قدم النبي صلى الله عليه وسلم المدينه ولأهل المدينة يومان يلعبون فيهما في الجاهلية فقال قدمت عليكم ولكم يومان تلعبون فيهما في الجاهلية وقد أبدلكم الله بهما خير منهما يوم النهر ويوم الفتر حديث صحيح أخرج البخاري ومسلم حديث أنا هنا في أنس كما olu هنا itwa قال أو كنتم kontu sallam كنتم ga ke kontu injome ti madina dome tu kani madina nini enenye kuheva yal abuna fihima dai ke kuheva non vene ni mahena de yehi na de ajara je de ali china nini pada tun tumuri sallallahu alaihi wasallam fihima fil jahiliya e kuheva ni mani le china de yehi na de akura je ya e kuheva vini ana ikida e wa islam owe ini jahiliya e bidi owo enyo de ya mawini nani ولكم يومان تلعبون فيهما في الجاهلية وقد أبدلكم الله بهما خيرا منهما don tó nabi muhammad sallallahu alaihi wasallam dɔba kawani ka naani ni o kala re nye ko hɛɛ bɔsa ana ka kɔ nyɔ yɛrɛ wuli ko hɛɛ bɔnɔn o n'o mori la se dɔ yɛrɛ so yɔ ne. sallallahu alaihi wasallam don tó mori ba zaari ka yɛ tɛ wan kɔnɔ bi yɔ mun nahar ɛ ko yɛrɛ ka ka waa se woso panin duure cile yanin duwaari nuyanin duwa daayalanin wọ́yọ́ mọ̀lẹ́ fẹ́tẹ̀ àtẹ́kọ́ ọ̀sán náà kàkà yìí wà àdáre nínú nínú lówà àdísá nínú dáyà ní ìhìnà ìnáàmù àdísọ́ ni ọ̀yìn láàfíà pàtàkì mú ẹ̀nú sí ẹni ya kan isi àdísọ́ nù mẹ́fẹ́ à dáa sí ìrùká ìragùragó ọ̀nrẹ̀kùrẹ̀kùrà ẹ̀yẹ kó ẹ̀ nẹ́bìdí sí ìhìnà ẹ̀nẹ́sì ìrẹ́chẹ̀ lẹ́yà sí ìjẹ́ràjẹ́ náà ní ìsìlámù ìṣètìtúwà nan irenon do ye paraki yi shoci ya tabi tebira yi ini jahiliya ni mai tebira kuma na bira ni sai ni jahiliya ni ya e, yi ranki islam ọbẹ ẹnyẹ e, kọ ẹna e, kaka bala tó ń tó múlí enye anabi na kọ ẹna kaka esi ilé tí a nẹ bẹẹ ní kékutu ẹ lè yí tó ẹmu ọtí lẹ ẹhẹmu rẹ so lè kàwé na ẹdí tí ó nyẹ salatu ntu muni ni awi kenye na ekena are sema da na wenye na kenye na are on amma da ikono ru ne ko titu wo tilu buru da ya hemu rasu ba ti ba irem kuma do hai ho do ne ine ti jahiliya ne bilore ya ichai ye ake ti jahiliya ichai ye ana ki ignorance of in author again ina na ore ya ni ichio ichori oire ana ko ni bilani mere ire ana ko yo aba oro oro ne mai ata abicha na mana ke ne re ne e daba si wani ka itija hilio non ene ni ma ne ri de ma ndo e an ata na bi ku echi ene ni tekura ho inan do ma hiku ni ne de aja he de jamani de taratin se we ne ne daba to do ana so yawan e ichana nyo ida huna ana ikichono ni only peace in nature ichemwa oro ni no ichawi hineni ẹ̀rẹ́ ma jọ̀lá hẹ́ nánu ọ̀láti ohun nìí ìtí islam ẹ̀rẹ́ ma dọ̀dá jọ̀lá hẹ́ ọ̀nyẹ́ ìtí islam ẹ̀rẹ́ ma dọ̀dá kàfẹ́yẹ̀ ní ẹ̀tọ́ ìkegori hẹ́ mútí islam ẹ̀rẹ́ ma dọ̀dá kọ̀rọ̀ nàbá náà ní dáàṣọ́ tí ìdọ̀ra ọ̀láti ohun tí ó múrí nìí dé ibi èsì wa ní ká ìrẹ́bọ̀nì lè sí wa kẹ́ ọ́ jèrè kẹ́ bá ẹ̀dẹ́ ìrú ọ̀mà ìkẹ́dẹ́ náà rọ̀ deka heye usuri wa hive ni kena yezu mi islam dala ni poma to ni tinyi wa nke saa saa kono selo ege nun saa poma to ni sewa na be advance poma to no bikai ijo wa masore da bi field wa a da da fence am a fence am da sigeti to ikwele ezi kono to he do di ticket o di ticket do nwe hi ro do kunya ni hewo balatu ntu muni ne abi jama ne ezike ne bere ara kaya kahe ara kawa kawo ara tunya tunya ra de ne do de la muni gate kura wo so ni de jowa ne de aje ne ti re ba ni ujo dan balatu ntu muni ne de asi me te kura de kura na wa ko ne do da so che ha ore so ko e keke ya o si permit wa so che ha ore so balatu ntu muni ne wallahi tallahi osono no soro ege won eke na meme lakum dinukum waliyadin wa nya e ka ni ya nya ama je ro ni islam se pa o se pa yesi rere wu se rere wu na no wa ma ni don we ni wallahi e kwa nyira ifa e kwa nya nkata e kwa ro na me ni stadium du to lo me de we du abi ni yo ara ara me do wa fe hu ni gate bu re mo ya do re ko ile tutu adora na ọ̀nà àkúnwé ibé tù máṣàlá ẹ̀wà yìí náà méde wíwá mẹ́ gbọ́dọ̀ ọ̀gbọ́ ìwọ́n ni tó ni ní ọ̀dá yìí pìs lẹ́kùnrà dáyẹ wọ́n rà lẹ́kùnrà ẹ̀yẹn náà náà kò lóhùn wàlíkì ẹ̀rẹ́ ẹ̀kùnrà ṣọ́ṣọ́ ìjọba kàtẹ́ ìnáwó kẹ́ni onígòyí anáàkẹ́ àmìgòyí ní àmìgòyí ẹ̀nẹ̀ ní ẹ̀rẹ́ ẹ̀kùnrà kàtẹ́ ìmìgòyí onígbónátà náà pàrà ẹ̀rù ẹ̀rẹ́ hold up ẹ̀rù padà hùn àmì sanáwọ̀ pàmẹ́ mwalusiini wa wakwabini isilamu lwasiliyiwa mulina wakwabini isilamu lwasiliyiwa mulina wakwabini isilamu lwasiliyiwa awuka awolawolani ewuloshe muli okamere warayu tafsiri ani olati di yamasomole dimitubana dihekubale manani kuna najebeyi قل ya عبادي الذين asrafu على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وملك ما هي نوري هما كاي ولا من مه كنونا وامكو ولا شرك نيولا وامكو ولا شتهو لسو وامكو ولا شو تشاكو دي لا تقنطوا من رحمة الله وملك سنة إتا إنا يمبو مريه ama ene ramadan dene wa utafsiri re ane do ya ma ke dia kwa shamu ham aso ko le manena na me ko muri be ne je ibe inna allah yaghfiru dhunuba jamia umuri ka bibi piti wa ko je ru karo kara ora na je ibe jamia jamian abano muri kan innahu huwal ghafuru rahim omori kai ono jeive nu mena enye hin ono mayamba nu mena enye mado jeive do mayamba ino omori na wo ila na na do si do shuri yai omori na wo da so ayi kata da sai kuna kwenye noro allahumma amin allahumma amin allahumma amin amin ya man kanisho ichoni ba manaria jewani ne chono de aryo yani political leaders ne desha abirere asimi meeting èyí kó múri ẹ̀yà àbàwẹ́n wọ́n rọ̀ kàṣí sọ́ọ́rì àwẹ̀ dáàṣì ọ̀rẹ́ dàgà ẹ̀jà máa nù àmà dáàṣì láì sọ oríjì èrò dáàṣì náà ìtaàrú kọ̀ sí ìbàwẹ̀. ọ̀la tó ń tó múri yìí ìjẹ́ òṣè tulẹ̀ yà dáì kàyà owó dẹ̀bà dí a sì yéche dáàṣì dẹ̀bà ní pòjíṣẹ̀ náà ní ẹ̀yà gà ẹ̀tàrú kò sí yéche ó yẹ mẹ́ bẹ̀bẹ̀ ni yóò eh, ta kó lè rẹ̀ ihe okomori ya yari ce isọrọ awẹ okomori onye da aṣọ wa ide rẹ kọlá tó ń tó múrí ni ihe yari ce ne ya idebi eidi okomori onye da aṣọ wa ide ijọ bẹ de arẹ ihe yari ce ne ahiri ezi asina ita arụ na ebe ẹsọ kwuru bẹẹ kọlá tó ń tó múrí ni ìyẹn sọ sáwọn ka ahì náà ẹ̀wọ́ ọwọ́ náà àyọ́ náà ẹ̀wọ́ kó òfò akíkó òfò ọ̀rìn àyọ́ náà ẹ̀wọ́ dẹ̀ àti gbẹ̀yẹ̀ ni kó o sì zà ẹ̀ àbínà náà kẹ́ni ọ̀nà anáwó kó mórí kó mórí ẹ̀yà ama na kɔɔ de do pesi ya ama yi ewu de ma no sile ni ma ndo boy woni oso mi yu nyira ora ana ke sti miti na me na sho ti te da fere bo me awo ko wa ba ma ni we nyuto si we nyuto si ore di da so as de bilia na yo me ke na tin de bilia ma ndo boy woni o pi ri ada je tu izo wono ya ke ade ko ade ko we ade je ni falatun ti umri awra ne ayi ni jamaa yaro ayi kusalam eh amon bu na do tawali kabire ni salatun eid okare ara ile yo isali eid o eko okare isali eid o eko falatun ti umri ni o ma si imana e eh, bi se ku da ka ku pilipi e agoido ababa yo ena joboru lama wajibatun ala al ayat ọdọ yẹn ni ọrọ ọrọ ẹni jẹ ti ní káyé isali eid o eko ìrẹ́rẹ́ fọ́ọ̀mù yóò di kíkó ní tó yówé tọ́dọ́kù tọ́dọ́rú tọ́dẹ́ tàzínà ìrúsùwẹ̀ tàzínà ẹ̀ka ibẹ̀ èsè mọ́sí tí ṣe yàrá láti rọwọ́ àkàkọ́ àbẹ́nìní àbáyé àhàrá yìí ìdì falatun tumuri ya mar ndị ni ya bar ndị kusalo ne na iri ne atana ya ke so biyo e mozi anyu ogbo kọnyara. agove albarka ne ciye ta orutoshi ne ciye ta ira ya ku idi ore kwana ti ku idi do gara kuwa ma ndo si yini abu hanifa àti imam shafi'i àti ahmad bin hanbal àti imam maliki àti shaykhul islam ibn taymiya ira ni je toye daka aname woro ko ben ibiro ne ni obo e ko no muri ka kai fa salli li rabbika wanhar e won to muri ko sala agubo muri wanahar do so paw osono bicho ile annabi sallallahu alaihi wasallam wa tukabbiru allaha ala ma hadakum ya resha boy ko yo murihi eni uzuburu na fezoi fatul bakara no ni osono no ni ono bichiri ni aina oni are ne ka tole hoso ni umuri bina be ka be jamado ka ya bai ka ma ni me ko murihi agwawo abuko muri anyi ketwe ina kusali idin dere ba sibe nu ne ne hadisi mtume Muhammad sallam ko kola ya banehe ketwe de na kusala tojoweyi atọzọkụ atanyena na ike iri sine atanyena na aka ememozi ememozi ya anyụje na arịrị ọhịra jere ama ije na etu ahụ ikala ọịkụ denta nwa ya oboka da ere denta nwa anyị mazị ka rent nile a na akụ mebe adọ ya nwụtọ weda gị insha ala furu anyị ka a kụsọlata ara kụsọlata da ewere ya hụrụ adị dudura n'ihi ma ndị osi enyi wọktọ ụmụ na-arọ ka azị kwụsala id ومثالي ايد بارتفاع الشمس بعد ارتفاع الشمس هو وقت الدوها او يوم انا تتوه دورا اي كايني تشي دورا غلهتن onore ibu duhan umawo asi kusalo idi nono eni bi shoni ka isali idi ono ni anabi chiri no ina an akaka azatu liteche an asai ke gohin tare ya ka gohin na mesu kene da se koyam do jadoro ruha ayo da tulin jecce da ba ko mala tun tumuri ne Ama esali e eh, cire noyina e eh, junto ko agode jama'a ne idor na wode ban ma do siyeni ma do siyeni den isalonon oyele ko nji ya bana dia na ko ha, nafla qablaha wala ba'daha wa na duwa na kuidi eze ma ni na fi da ba kuidi eze ma de kuna fi da asi idi ko mala tun tumuri oso ni bi ahta ushaya ọsọ ni meyo nyana ko garete padaki oro oro ai yara na nguda idi de je dia kuna fila kende hetwi eye na filo no oni dikapo yeyire na filo eko da wa kusali idi yeyire na filo eko ara kusali idi tamwana ya to askara nyana kaya mi yara do ya ngudo tamwa ba me ba do si ni amin fasara hizo la ikoma fiha wala adhab isali idi non edema mekama da shoje edema mekama yo ede mara hi sala da wa kusali idi isal idi oni di kama oni di salohi imam o wa kene ba bi takbiri ha woni de sa sa bi aksala Allahu akbar ndio sieni amin hutubatuha ba'da sala ana reyo kata unajili sunna hukekere obeka areba mi hutuba ara kusali idi isal idi ononi abako ara ko dara salaman di imam do kwete do mi hutuba da bo da waire dare ile shoni kaya nyi suru padaki kutubo bono di awo ile na zete di avana awo ko all all ya na di kaya sani idi ana ta salama kene yara sho eh, eh, ate salai yara ku tesi ya ya ni le hiya won yenyi suru aka nyi suru di aya to kutubo ni ma ma me agoba ya kawa men eva eh, gobe wana me ya ya to di utuba ni ile isono se kaya ono di ewo twen ono kaya huna ndi na abo ono ka be di tugo ko ma do ko woni mo na do yusuru ya wadu yusuru ya wutu bane hadith ya wono jabe na bi sama radiyallahu anhu qal salaitu ma'a rasulillahi sallallahu alaihi wasallam salat al-eidain ghayra marra wala marratayn li ghayri azan wala iqama hadith sahih jabe na bi samro okono kusali idi ile muntu nabi muhammad sallallahu alaihi wasallam ewo ponyara ontu me kusali ijo no ni eze mi kama eze re hisalainan hadisi oni onyala fiya ni hadisi ayi hono bi ibnu abbas radiyallahu an qal shahidu ma rasulullah sallam wa abi bakr wa umar wa uthman radiyallahu anhum fa kullu yusalluna qabla al-hutba muttafaqun alayh ibnu abbas okono kusala ile muntumuri ono kusala ile abubakar ono kusala ile umar أنا قرأ إمام عثمان رضي الله عنه صحابات أجمعين أوكي فكلهم يصلون قبل الخطبة أبني نيفانا كسلا إيرا متاني سلا دي سيام خطبة إنما من خطبة دابا كي كسلا بني كسلا دي أمي خطبة hadisi oni inu tebeto konye la afia mwa nusi yini osono juli uke kirini ka ara kusala dara metani sala da salami hutuba mwa ondo kwa ibonu al khuruj ila musalla isala noni amara ko dara takbirin dara hutuban ore ni sunna kontumu ora meta ni hutuba ime ya bola lori ka penye ne ni ire o ka penye ne ire ni da hutuba e wa ni hutuba no ame an do ka wono kenye wa he omuri hi do ka wono kenye le taro ibe omuri ho ere do chire wa kenye ne ne ne ruhu ni jahannama do re ka wa ke masore de mi sadaka agumuri se hawa honera ewe nyene kene onoro re ri jahannama agwa wasiru ke nyene kene oro ke misada ka te onoro ere ha mawade ya misada ka awodo mu ido ha e hono le mu do ha ba e hono la ne o ma yiru na e ko unchu muri islam ora ma bi hutuba ba be ora ma mali ka penye ne unire do mari mu special hutuba wa do ka wa ro ni ke sa so muri hi ase ri mu hiri ibe e ho ni sunu muri konosi de mi sunu muri konosi de mi sho ke na misada ka de nyangwa hiri jahannama mu ando ko e wonen mu ando ha hono la oyi to hena nguzi ya ku ame meroka, mero kaya to hena oni sawro kaya ya je ana yustahabu al-ghusl qabla al-khuruj ila al-musalla e fi palakika ya huyi ya huyi di mo be di ku da wani kaya to hena nguzi ya kusala. sala ahi ali bun abi talib radiyallahu anhu anil ghusl kasalo kai ni pirinyo eho da kanika abani kaya wini yawmul jumaa eku juma, wa yawmu arafa atako ya arafa wa yawmu nahar atako na ya kai a sai wasu faina da ya lici salobani wa yawmul fitr atako na kaka ya asiri kiri do ina hadisin sahih imam buhari wa dawe asiri milimam imam do siye ni amin wa so ne yo inyana kaya ho wa e bi kawake ni duna ba ya wudo trai ho raka ana kinyo ne hun islam ma bo aka ana bi yin janaba ago kinyo ne hun islam bi wanyara agro kwa bare yin janaba ho ili manura ho hani ni idi ili man ya ho yana sali jumaa ili man ya ho ne ara e ne ne arafa ili man ya e ho ne anyi koda mu kole haj ili man ya ara ho yuko na ikosu atare me ho na kaya ye ili man ara e ho ro ra mi ni islam ma do si yin ili mi nyono ne onye na ra ho ri de ri milion ni onye nira ayi hu o meta ilujo yi madanya nra ala jem so inyo no ni isi nra kaka ana kusali idi ko ho da bani ko na owo oyin to sipala ki e ho eyin be na chere yo ama utu shena ro ojo ro ma do si ni ogo wa atajammul wa labsu asna thiyab o yi chire aru do ro ni do do ko he omuri wa ro do nya badan do chakari ko ro do ko ye ndo ni idi muri wara do jiri kimba ma sha Allah do tiri kimba muri wara wa ni shida na kai mu koroto a ruwa na ko ni tetere du chire we chire wa nye kai du shetu ari du zibedo we chetu ari sego du ari ni eight wasana na wajiri o ni sunna wala tun tumuri ni hadith wa yahudu ibn abbas kuntu nabi muhammad sallam kana yalbisu yawm al-eid burratul hamra kuntu nabi muhammad sallam o chire e ko na sini eight irikimba na na ka oibi obi sallallahu alaihi wasallam on to mo chiri kimba ani ni il kimba no oh, ndai ko ibi na ani kimba no ni o ina no to mo na ki ile huke ma ndo si yin agwa ba no mo ni oro yi e, o chi arugboro ani ni il e oro ki ha so ni do ma ko eye to mo ni ni sallallahu alaihi wasallam e ha ba ku da

suna nawa goyi wani suna da su yi e waje bi tun da na rari amfani mekanika tun da na bare ganya yau da na da kere na sai sani suna nawa goyi wani a ana na cinu da bare lisa na ne hono ne ne lisa na ke yasi mi ciri hene ne suna nawa goyi wani ene salama kaya me yani e are kaya resa no ni dawa nyika na kusala amma ikine ya iba na wa eba da sare yana yara kusala da ki jona iba da sam ma lu sin samari manika hadisa wa hulu ana radiyallahu anhu qala kana rasulullah sallallahu alaihi wasallam la yabudu yawm al-fitr hatta yakula tamarat kuntu nabi muhammad sallallahu alaihi wasallam o ma twehe na kusali idi idi ye chiri nuaina akori ni debi nuanyenye ni sallallahu alaihi wasallam de ba ka so nka oji sunna farajika ari kunyara do ryo are ta are he are he ba boy ni odd number so mo jeri pataki ore ari odd number do jeri oji jeri ama odd number lo yito sihu wala do tumuri ni wale ba nde binu abe ni du ka hu wale ba ni awra se jitu ho no kar do wana wala ni rice abi etu do do fe mu da wan ka wani idi ma ando sini e di pada ika ya tangwaire sa dia ba hu ni hi dia wala ni eid at takbir fi al eidain min hin al khuruj inda ibn umar radhiyallahu anhu an ibn umar radhiyallahu anhu aran ka bi takbir الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد تكبير راني آني كيامة يوم أنني بيمي أنني إيد yaman to ke niyan idin dak takbira roni ese dia nan hadisa wa hunu ibn umar radiyallahu anhu ka untum islam kana yaruju fil aidain ma al fad kuntum islam on sal ide ba wita sabana ay qudain fadl ana wazi abbas ata sabana ay abdullah ata sabana ay al abbas on kulum tumuri onon ati ali ati jafar ati hasan ati husain ati usama ana wazi zaid ana wazi harisa àti Ayman anáwòjì ọ̀nyí Ayman radiyallahu anhum ajma'in rafi'an sawta gumtumi do shawan tuhe bi tahlil wa takbir lakin Allahu akbar Allahu akbar la ilaha illallah wallahu akbar Allahu akbar walillahi alhamd sallallahu alayhi wa sallam hadithu hasan ahraja ibn majah wa tirmidhi wa nisa'i hadithu nuzula ibn majah tirmidhi nisa'i ene dowe ma no siyi tadrisi yau tene ma so ka awa nyɛ naa ke eeri nɛ ate nyɛ na naa e kaka esi mozi kɛmɛ sowori dɛn rɛ nɔ ne e hɛnɔ takbir rɔ nɔ nɛ ra ne na dɛn ra ye ka ne ne hu mɔgɔlɛba to tɔri ilal musɔla ini su nɔrɛ yanni ka yaa na kusala de yaa bɛ uzo ne de na ya judo salamu ne hi ɔ ini su na ka waa judo nɔ na kusala ijo waa bɛ du judo sa uzo ti na wɔwɔ nɔ ama ibo to si naa uno na obedo dhiben weo na wataba weo na hili gedechi dure juza bodu rabi ni enyere wala tu ntumu nini ala anga ko ka ofina na filimi keke awe ke machine uno na dhiben enyomeka ama umuni wabara rusha unan wadujo na sadu bangwehi udore tititeo ko wali juro sabe ngwehi te otimota ote machine otekekao wala ewojo o idi sunna paraki wala tu ntumu nini hadisi wa hono be jabe radiyallahu anhu ana wazi abdullah كنت النبي محمد صلى الله عليه وسلم إذا كان يوم العيد إذا كان يوم العيد خالف الطريق كواسي كوي إيدي لو تمنى كوي إيدي ولنا لنا دايكو لنيو لبمنيه صلى الله عليه وسلم أنتم مولي أوجزيني جونا تصل إيدي دابا بنيه ما نسيني حديث عن إمام بخاري أنا يستحب المش إلى المصلى وعدم ركوب إلى لحاجة أريد شو فدا كيكا yana kusan eid aikabe shahwa ni shogo senan ya shahwa ko senan ya kusala ase tole sana osono no yisuna pada ki e shoyo na ko ni lafia denye mkata agasa we an wala ku ija agasa maso we do shahuna wala tun tumuri wa bai uche ba wisko ku ija agasa umuri oro lafia chemo ina ngwa e shoyo ka shahwe ama abubuwa hore ba kusan idi agasa wa ka ebe ya e hawo yawo well we e we go to we no that you to read yes that you to it baba se ayo aba nka wa usibuta we odo si machine we e we le so bika o wa sha ura gugu do aba kasa do do si we ado go salatu yote omuliri ye salatu yote omuliri eisha bugubu example kenen enyolo ndi akaneda salatu yote omuliri tuyada osengirere tuyada okwiwore njaka andai ebupele kenai kabeya nai masowore de akwidi idi agasa wa salatu ni ida dodo gwi naam wa ba ku id wa gurete ila fi oche mu ba o do sha ho we wa gurete bole bodo zin la fi e ba o sha ho we wa furu so lu se be o manajeri نعلو سيني أقول لك حديث صحيح ابن عمر كنت من السلام يخرج إلى العيد ماشيا ويرجع ماشيا أنتم موليه صلى الله عليه وسلم أو تنا أقصى الإيد ذلك هو أصل سنان إن جرى إليه دو شهر سبع حديث أني أن الأخير صلى الله عليه وسلم كيفية العيد أما باب صلى الله عليه وسلم إيد ونعم باب إبا بمان بكنه sɔli eid ɔye ko ibe mo man be kene dame takbiratul ihram ati lim lima na nabo da me o pe himba ire la kai papa ra ka ko wa takbire he amen amen fa wele man imam wa qiratul fatiha na lete o wala mata o di sunna kontu muhammad sallam ra kai papa o ke ko wal qur'anul majid do kana lete fatul ko ko non ra ka wa donc iqtarabati saa wa shaqa al-qamar da ikono se se jama da se ko le temi ore ni riwaya sa kuntu sallam rakai papa o yi se bisma rabbika ala do se ko rako go wa hala saka hadithul ghashiya da ikono se ko maslatu tumuri ni ene e wono ni ono wa se ko o jere paraki o mo yale asha son wa ji sura na bo abare o jere ya wara meta da salaman imam ba ko ete do mi hutba wa mi hutuba bi jama da ya to da ya hutuba dai in ra meta do za bakwete do za ni hiam na in ra meta ni hutuba ime ya boda imam reba ka po enye na yiri ni do mi hutuba wa do si wa umuri na bo aboni kai wa do si yi umuri na bo isali ido no do si bi yai umuri na bo ogai ashe abdul yatama do za go doi umuri na bo meda to ila afia yo umuri na bo meda tulize yo umuri na bo meda toro ye yo muna do meda tuli anga hiyo muri hiyo imamu al-aimma ni tibi la mwana meda tuli lafiya yo muni nabo abe jama nabo ana ke masuri ai do de do meda tuli lafiya ai abadu ni meyo alma do me abai abuku muri ana ga ka e eh, ba ko muri na mando jebe wa abuku muri ana ke ina he eh, muni nabo ya do eh, oh, we o de to se la ina ina allah wa rasulullah muni nabo isale ido no ni ya ko do adonwe hi muni ramadan ai do adonwe hi oni asijeri nani o hum go muri we oni yeni nane o hono way do hum shaytan ina mando jibe ya bay a nyodo na di islam ina way ustada ay ay rane ina se kelma yon wa bana ta fi dunya hasana wa fil akhirati hasana wa qina azaban nar allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim innaka hamidum majid وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ma do si ni so azna ya ke e ade kani mena ni ene bayon ale ni de ko te de to hebe era to hebe da ze kani mai wa Ale, ne tamara wuce na wakilai me venía para

ojú ọ̀nà àwọn plus islam rọrùn sí ẹ̀fẹ̀ tẹ̀síra yà ojú ọ̀nà àwọn oṣù ẹ̀fẹ̀ tẹ̀síra yà ojú ọ̀nà àwọn oṣù ẹ̀fẹ̀ tẹ̀síra yà ẹ̀dá bá ní ọlọ́run ní ní ìgbà sí ìlú yìí àdìgbò máa ẹ̀dá bá ní ọlọ́run ní ìgbà sí àwọn àkókò àbáyé olóhùn ní àṣẹ́ta máa rí kàyé ojú ọ̀nà àwọn àyè ẹ̀yà bá kẹ́kẹ́ bá ní ojú ọ̀nà àwọn oṣù islam rọrùn sí ẹ̀fẹ̀ tẹ̀síra yà Medina ẹ̀ẹ́dì ni ó gbòòrò mi ilẹ̀ ẹ̀họ́ mi náà ti ẹ̀kọ́rọ́ yàgò ààrẹ ọ̀sà ọlọ́yẹ̀wò rè. so mímọ àmì lè tu ẹ̀yà náà ní kàá so lè ṣe o mímọ àwọn òfin ní èdè wí ẹ̀ yàrá àjọyọ̀ tẹ́lẹ̀ o olùwé sọ̀rọ̀ ní náà lè ṣe o mẹ̀dínà ẹ̀ẹ́dì rẹ̀ ó gbòòrò mi. within the airport. Uh, just like ọ̀rọ̀ kakolo rẹ̀ ni máa ń kúrò rà. ọ̀rọ̀ ọ̀rọ̀ kakolo yóò pè ní ọ̀rọ̀ ní ọ̀kadùnà. so within the airport ẹ̀dùrẹ̀ ó fòrò rẹ̀. ọ̀sán náà ẹ̀dùrẹ̀ ó fòrò nígbà káà ni ó gbé ìtú sọ́yẹ́rà yẹn ni ọlọ́wọ́ kò bá yẹ kọ́ bìnrin náà orí ọ̀nà wọ́n sísílẹ̀ lọ pẹ́tẹ́ náírà wọ́n sísílẹ̀ Inshallah, kọ̀kọ̀ ẹ̀ ló sí bàbá ẹ̀kọ́ iṣẹ́ àlà ọba wa lájú ẹ̀lẹ̀ tẹ ẹ̀ ọwọ́ ya kàkẹ́ ayé program yẹn náà àwọn yìí náà ẹ̀nẹ̀nẹ̀ insha allah ìyá yìí kàkà náà kà sọ ni ya kẹ̀kẹ́ ẹ̀yẹ question ene yɛrɛ da kɔnɔ particularly ene mɔ ne yɛrɛ naani wɔtɛ ɛma na kɛnɛ naani wɔ hɔ o de b'a ti question insha allahu ebe tuoni o nana o feere ìmúlò náà ọlọ́gbà náà di islam ló ṣe yẹpẹ̀tẹ̀ wá ìmúlò náà ló islam ló ṣe ìmúlò náà abẹ́ náà anáyà ké ọ̀la orí ìmúlò ọmọ àlùbáríkà yà báyìí àwọn iná nyìlẹ̀ wọn mú kàmá ẹ̀ sọ̀rọ̀ dáyé dáyé bí ọ̀hásẹ̀ tọ̀rọ̀ ká ni ọ̀dọ̀ yẹ kura ọ̀nà yẹ kura ni adada ni yé ìdá mi sábì sí yìí lọ àná yẹ kẹ́ náà dọ́ níjọ wa báyìí kàyíkadá ni ọ̀yìn mọ̀ ọ̀zàká ni ala na ɔbɛba ka ni ozuga ama da na ɔwa mɛ dɔ gbada no wɔn ɔwɔ dɛ izere ɔgɔ wa ni ɔna bi de yi kɔl de ata ma yi kasi la kawɛ ase kuna nyɔ yi de ase ku kɔl ɛyɛ kɔl kisa kɛ ni rai tɛ dɔ le na wa sɔ wa yi ba na dɔ de wo o bɛ na sɔ mi na ase la o ko ba a tɛ ase la o ti na ase la subahana ko kɔnɔ bi hami na sɛ dɛm la ilaha illa na sɛ tu kɔnɔ tu bi ye subahana rabbi kɔnɔ bi zɛ sɛ ma su ko wa salamu ala mursalin alhamdulilayi wa rahmatulahi sallu ala nabi そうだよね。